وكما حث النبي صلى الله عليه وسلم ورغبنا في ذلك في أحاديثه الصحيحة واعلموا أن تقوى الله سبحانه وتعالى واجب على كل مسلم ومسلمة عباد الله اعلموا أن من أسباب انتشار الفساد في الأرض ضعف الإيمان بالله وباليوم الآخر أو عدم ذلك اعلموا عباد الله أن الإيمان بالله سبحانه وتعالى ركن من أركان الإيمان بالله سبحانه وتعالى بل هو الركن الأول الذي يجب على كل مسلم أن يؤمن به يجب علينا أن نؤمن بالله سبحانه وتعالى والإيمان يكون بالاعتقاد بالقلب والقول باللسان والعمل بالجوارح والإيمان عباد الله يزيد بالطاعة وينقص بالمعصية والإيمان بالله سبحانه وتعالى له له يعني أركان لابد أن توجد هذه الأركان قبل أن يصح الإيمان بالله سبحانه وتعالى من أركان من الإيمان بالله سبحانه وتعالى أن نؤمن بأن الله سبحانه وتعالى هو وحده يستحق الألوهية وهو وحده يستحق العبودية وهو وحده يستحق أن نعبده ولا نشرك به شيئا عباد الله اعلموا أن الإيمان بالله سبحانه وتعالى لا يصح إلا بتحقيق توحيد الله سبحانه وتعالى بجميع أنواعه بتوحيد الله سبحانه وتعالى في ربوبيته بأن نؤمن بأن الله سبحانه وتعالى هو خالق كل شيء ورازق الخلق هو الذي يحيي وهو الذي يميت وهو على كل شيء قدير هذا رك هذا يعني نوع من أنواع توحيد الله سبحانه وتعالى أو قسم من أقسام التوحيد يجب أن نوحد الله سبحانه وتعالى في ربوبيته ولا نؤمن ولا نعتقد بأن هناك أحدا يستطيع يستطيع أن يميت أن يميت نفسا بغير إذن الله سبحانه وتعالى أو ينفع أو يضر أو أو يرزق وما إلى ذلك واعلموا عباد الله أن من من إيمان بالله سبحانه وتعالى أيضا تحقيق توحيد الألوهية بأن وحد الله سبحانه وتعالى في ألوهيته في ألوهيته أي بأن نعبده وحده ولا نعبد معه سواه وهذا هو توحيد الألوهية ندعو الله سبحانه وتعالى نتضرع إليه نسأله وإذا حصل بنا ضر نلجأ إلى الله سبحانه وتعالى ونطلب منه أن يكشف عنا ضر ولا نسأل غير الله سبحانه وتعالى وكذلك من إيمان بالله سبحانه وتعالى وتعالى أن نفرد له ما أفرد لنفسه من الأسماء والصفات بألا بألا نلغي ما أثبت الله سبحانه وتعالى لنفسه من الأسماء والصفات وألا نحولها وهذا من توحيد الله سبحانه وتعالى وهو أيضا من, من الإيمان بالله سبحانه وتعالى وكذلك الإيمان باليوم الآخر من أركان الإيمان الذي يجب علينا أن نؤمن بالله أن نؤمن باليوم الآخر لأن الله سبحانه وتعالى الذي خلقنا وأمرنا بعبادته وحده ونهانا عن الشرك به سبحانه وتعالى هو الذي سيجازي من آمن بالله سبحانه وتعالى واعتمر بأوامر الله سبحانه وتعالى وهو الذي سيعاقب من عصى الله سبحانه وتعالى ولم يدن بدين الله سبحانه وتعالى الذي أرسل به نبينا محمد صلى الله عليه وسلم وإذا لم يكن هناك يوم يقال له يوم الآخر فأين فأين يجزى من عمل خيرا وأين يعاقب من عمل شرا واعلموا عباد الله أن للإيمان بالله سبحانه وتعالى واليوم واليوم الآخر أثرا كبيرا في آه، القيام بما أمر الله سبحانه وتعالى به لأن المؤمن إذا شعر بأن الله سبحانه وتعالى يراه ويعرف ما ما يقول وما يفعل وما يعمل هذا الرجل يعمل ما أمر الله سبحانه وتعالى بعمله ويترك ما نهى الله سبحانه وتعالى عنه وذلك لأنه إن فعل ما نهى الله سبحانه وتعالى عنه سيعذب يوم القيامة وكذلك إن قام بما أمر الله سبحانه وتعالى به سيجزى بذلك يوم القيامة واعلموا عباد الله أن ضعف هذين ضعف هذين الركنين من أركان الإيمان من أسباب انتشار الفساد الآن وذلك لأن الإنسان إذا أراد أن يعمل شرا واستشعر بمراقبة الله سبحانه وتعالى له ترك ذلك الشر وسعى إلى فعل الخير لماذا؟ لأن الله سبحانه وتعالى سيجزيه سيجزيه على ذلك يوم القيامة وسيعاقب على ذلك يوم القيامة إن كان شرا عباد الله اعلموا أن النبي صلى الله عليه وسلم وثبت عنه بأن الإيمان بالله واليوم الآخر له أثر كبير في القيام بما أمر الله سبحانه وتعالى به من الأوامر واجتناب ما نهى الله سبحانه وتعالى عنه من النواهي ومن, ومن ذلك ما رواه أبو هريرة رضي الله عنه في الحديث الذي رواه البخاري ومسلم في صحيحيهما حيث قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala àtọrọ ìkẹ́ àti gẹ̀rẹ̀ fún aṣíwájú wa anábi sallallahu alaihi wasallam alékún kí Allah subhanahu wa ta'ala kí olúwa bá wá kó bá ń bá wọn tàbí anábi àti gbogbo àwọn tó bá wà lórí ìlànà anábi sallallahu alaihi wasallam tí tí ó fi díjọ́ gbídà alkiyama ẹ̀yẹ rúsí Allah subhanahu wa ta'ala ẹjẹ́ ká lọ lè mọ̀ lámàdájú tí ò ní sí èméjì ń bẹ́ ipe gbogbo ọ̀rọ̀ pátápátá ọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala ìtí ń ṣe al-Qur'an òun náà lọ àkọ́kọ́ ọ̀rọ̀ ti síwájú òun ni wọ́n máa kà fún yà tó jẹ́ pé èyàn ó sì ju gbogbo tí ń bẹ lọ́wọ́ ẹlílẹ̀ ààyìn nígbà àbáyí mo ṣe fẹ́ ṣe àwọn aka alkùnrin fún pé ìtọ́lọ̀ ọba alékiọlá wí ní yóò sì jùúlẹ̀ ọ̀rọ̀ alékiọlá nabi sallallahu alaihi wasallam òun náà ló lóore jù nínú ìlànà téèyàn ó máa tẹ̀lé ìlànà téèyàn ó tẹ̀lé téèyàn ó fi gbádùn ayé ìlànà téèyàn ó tẹ̀lé tó bá dijọ́ ọgbídàlkìyàmà téèyàn ní pàdánù nabi sallallahu sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni káwà lọ lè máa ipé tó burú jù nínú gbogbo alámọ̀rí wa òun náà ni àdádálẹ̀ ìjọsìn tí annabi sallallahu alaihi wasallam tí ó mọ́wọ́ pa rẹ̀ tánàbí ó pè wá sí kama wá fi jọ́sìn fún Allah subhanahu wa ta'ala inú àwọn nǹkan tó burú jáì ní nítorí pé ẹni máa ń ṣe àdádálẹ̀ nínú ẹ̀sìn yóò máa ríra rẹ̀ bí ìgbà tó jẹ́ pé òun ṣe tó tọ́ ni yóò máa ríra rẹ̀ bí ìgbà tó jẹ́ pé òun tẹ̀lé tánàbí sallallahu alaihi wasallam ni látara pé ibi ìjọsìn òun náà ni àdádálẹ̀ òun náà ni máa wọ̀ tàwa lọ lè máa

ní pàápàá bó ti yẹ ká páyà rẹ̀ bí ọlọ́run bá alékẹ́ ọlá ṣe máa pa wá láṣẹ nínú alukur'an gẹ́gẹ́ bí anábì sallallahu alaihi wasallam náà ṣe máa ṣe wá lójú kòkòrò nínú àwọn àdíṣì ẹ̀ tó lálàáfíà káwà lọ Allah subhanahu wa ta'ala túláàsì ní fún gbogbo wa kèése bá ti ń bá fẹ́ Allah subhanahu wa ta'ala ní pàápàá bó ti yẹ kábẹ̀rù rẹ̀ gẹ́gẹ́ bó ti pa wá láṣẹ bẹ́ẹ̀ nínú sallallahu alaihi wasallam bó ti ṣe wá lójú kòkòrò ìpẹ́kápáyà Allah subhanahu wa ta'ala ẹ̀yẹ̀rú sí Allah subhanahu wa ta'ala ẹjẹ́ ká lọ lè máa ipé nínú àwọn nǹkan tí ma ń ṣokùnfà tí ìbàjẹ́ tí fi máa ń tàn káàkiri ní gbogbo àwùjọ táwọn èèyàn ó fi máa ṣe ń tọ́lọ̀ ọba àlékiọ́lá pa wọ́n láṣẹ pé kí wọ́n ṣe kí wọ́n fi máa kó níbi tọ́lọ̀ ọba àlékiọ́lá pa wọ́n láṣẹ kí wọ́n ṣe níbi dáadáa inú àwọn kan tí máa ń ṣokùnfà rẹ̀ òun náà ni ìnígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala àti ìnígbàgbọ́ sí ọjọ́ ògbé dalkiyama tó bá ti lẹ nínú ọkàn yà àbí tí ó bá ti ẹ̀sí rárá tí ó bá ti sí gbàgbọ́ nínú Allah subhanahu wa ta'ala tí ó ti gbàgbọ́ nínú ọjọ́ ògbé dalkiyama àbí tí ẹ ń bẹ ó lẹ nínú ọkàn èèyàn inú àwọn nǹkan tí máa ń ṣokùnfà tí bàjẹ́ tí bí máa tàkà kiri láwùjọ ni ẹ̀yẹ̀rú sí Allah subhanahu wa ta'ala ajíkálọ̀lẹ́mà ipé ìnígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala erigun kan ní nínú erigun ìnígbàgbọ́ kọ́dọ̀ òun ni erigun alákọ̀ọ́kọ́ kagbà Allah subhanahu wa ta'ala gbọ́ ẹwà ìgbà Allah subhanahu wa ta'ala gbọ́ta ń sọ yìí nìsìn ó ní ṣe pẹ̀lú ìmú Allah subhanahu wa ta'ala lọ́kàsoso ó ní ṣe pẹ̀lú tawhidullahi subhanahu wa ta'ala ká mú lọ́kàsoso pẹ̀lú gbogbo àwọn nǹkan tó bá ti jẹ́ pé òun nìkan ló dá ní gbogbo àwọn nǹkan tó dára dásà lẹ́sà fúnra ẹ̀ ká má wa ta'ala tó ń tẹ́kọ̀ pàwà gbé fún ẹrú kan nínú ẹ̀rí sí Allah subhanahu wa ta'ala ẹ wá rí ìnígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala yìí ó ní ń ṣe pẹ̀lú ọ̀nà mẹ́ta nínú ìsẹ́ Allah subhanahu wa ta'ala lọ́kàtọ̀sọ alákọ̀ọ́kọ́ ń bẹ́ níbi àwọn nǹkan tí ọlọ́wọ́ bá lékẹ́ ọlá máa ń ṣe kágbà yí pé òun nìkan náà ló ní kápá láti ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí níbi ìdẹ́dà ni òun nìkan ní máa dẹ́dà kò sẹ́ni tó lè dẹ́dà lẹ́yìn Allah subhanahu wa ta'ala níbi iṣẹ́ ìjẹ́ mú fún yẹn ni ọlọ́wọ́ bá lékẹ́ ọlá òun nìkan ní máa ṣe níbi gbogbo àwọn nǹkan tọ́lọ́wọ́ bá lékẹ́ ọlá máa ṣe fún wa kápá yẹn ni ká jí ni ká sáǹfààní fún yẹn ni Allah subhanahu wa ta'ala eléyìí erigun kan ni ìpín kan ni nínú ìpín ìmú Allah subhanahu subhanahu wa ta'ala lọ́kà ṣoṣo a ni nígbàgbọ́ ipé ẹlòmíì tún bẹ tó lè ṣe nǹkan kan tọ́lọ́wọ́ bá alékẹ́ ọlọ́wọ́ fọwọ́ sí ẹlòmíì tún bẹ tó lè fúnyà ní nǹkan kan tọ́lọ́wọ́ bá alékẹ́ ọlọ́wọ́ bá fúnyà ẹlòmíì bẹ tó lè gba nǹkan lọ́wọ́ yàn tọ́lọ́wọ́ bá alékẹ́ ọlọ́wọ́ bá gba nǹkan lọ́wọ́ yàn eléyìí òun náà ni tawhid rububiyya ọdá àwọn kèfèrí tọ́lọ́wọ́ bá alékẹ́ ọlá tó rà nabi sallallahu alaihi wasallam To na wọn sí wọ́la ìsà alìsáhùn man khalaqas samawati wal ardi la yaquluna Allah sábà bèèrè lọ́wọ́ wọn ìpé ta ló dá sánmà ta ló dá lẹ́ẹ̀lẹ́ ta ní ṣẹlẹ̀ ta ní ṣẹlẹ̀ la yaquluna Allah in tí ó jáde lẹ́nu wọn náà ni pé Allah Allah subhanahu wa ta'ala ó náà ní ṣe gbogbo ẹ̀ so àdáratara di eléyìí kalọ̀ lè mọ̀ ìpé erigun kan nínú erigun ìgbọ́lọ́wọ́ bá àlekẹ́ ọlágbọ́ ó náà ni ká gba Allah subhanahu wa ta'ala lọ́kan ṣoṣo níbi gbogbo àwọn tẹ́tí ṣe bákanáà ẹ̀yẹ̀rú sí Allah subhanahu wa ta'ala nínú erigun ìgbàgbọ́ Allah subhanahu wa ta'ala òun náà ni tawhiduhu fi uluhiyyatihi òun náà ni ká mú lọ́kàn so níbi ìjọsìn rẹ̀ ká má jọ́sìn fún nǹkan kan mí lẹ́yìn Allah subhanahu wa ta'ala ká sì má yọnú sí gbogbo nǹkan mí tí wọ́n bá ń jọ́sìn fún lẹ́yìn Allah subhanahu wa ta'ala èmi ò ṣẹbọ eléyìn ò sí ìtó àbí kó gbàgbọ́ pé àwọn tí ń ṣẹbọ nǹkan tí wọ́n ṣe nǹkan tí ò bẹ́sìn mu ni a èmi ò sàdádálẹ̀ ẹnu ẹ̀sìn àbí kó gbà pé àwọn tí wọ́n ń sàdádálẹ̀ yìí ní tí wọ́n ń ṣe kò bẹ́sìn nǹkan tí ò ní irú wọ́ tó ń sọ̀rọ̀ eléyìí náà ìwọ náà ti kópa nínú àwọn tí wọ́n ti rú nǹkan báhùn nítorí pé tójú tẹ́yìn òun náà lè yẹ máa fi gba Allah subhanahu wa ta'ala gbọ́ Allah bá rikẹ́ ọlá ní wa man yu'min billah wa yakfur bit-taghut ẹni tó bá gba Allah subhanahu wa ta'ala gbọ́ tó bá ṣe kèfèrí tí gbogbo nǹkan mí táwọn èèyàn bá ń jọ́sìn fún lẹ́yìn Allah subhanahu wa ta'ala irú eléyìn faqad istamsaka bil nabi sallallahu alaihi wasallam tó jẹ́ pé kò ní já láìláì so látara àdí eléyìí kálọ̀ lè mọ̀ pé ìjọsìn fún Allah subhanahu wa ta'ala lóhun nìkan tó so nínú ìjọsìn nínú orígun táàgbà Allah subhanahu wa ta'ala gbọ́ òun náà ló wà táwa ń pè ní ìjọsìn yìí ẹn àdúrà ṣíṣe inú ìjọsìn ló wà ẹn agbọ́dọ̀ Allah subhanahu wa ta'ala òun nìkan náà lágbọ́dọ̀ máa pè ẹn ìfẹ́rí kan lẹ́wà ọlọ́wọ́ba alẹ́kọ́lá òun nìkan ọlọ́run bá rikọ̀ lánìkàlá gbọdọ̀ wá sọ́lọ̀ gbogbo àwọn kan wọ̀nyí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn erigun ẹ̀ ìdígbàgbọ́ ni tó jẹ pé tí kan bá wó nínú ẹ̀ ká lọ gbà pé imani ti wó ó ti wó dànù ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni Allah subhanahu wa ta'ala ká ṣe fi ulu fi asma'ihi wa sifatihi níbi àwọn ó kọ́ rẹ̀ in tó ni ká ẹ̀yìn tó lọ́wọ́ àríkẹ́ ọlọ́bá sọ́ra rẹ̀ nínú ọkọ̀ àbí tó fi ròyìn ara rẹ̀ nínú ròyìn tánàbí sallallahu alaihi wasallam bá múwá fún wa òun náà ní ká fi ròyìn Allah subhanahu wa ta'ala ká mọ́ gbé ròyìn rẹ̀ fẹ́lòmí ìròyìn tó fi ilẹ̀ fúnra rẹ̀ ká mọ̀ pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ ọlọ́ọ̀bá àríkẹ́ ọlá òun náà ló fi gbogbo orú àwọn nǹkan wọ̀nyí òun ló fi rinlẹ̀ fúnra rẹ̀ harafi kan papọ̀ àwa ń sọ pé eléyìí ó náà ló kọ́ lọ́run a wá pé a pè tí ẹni tó kọ́ náà ni ó rí pé mi ò bá ká fún yà ò ní rí pé eléyìí késo kọ́ lọ́wọ́ balikiola walilahi al-asmaul husna ọlọ́wọ́ balikiola ó ní orúkọ tó rẹwà ó láwọn orúkọ tó dá fad'uhu biha àwọn okọ̀ yìí náà ni sí Allah subhanahu wa ta'ala ìgbà Allah subhanahu wa ta'ala gbọ́ èyí tí eléyìí ò bá ti dúó déédéé

aburú ni ó máa ṣẹlẹ̀ lérílẹ̀ àwọn èèyàn máa para wọn nítorí ó kọ́ pé kò sí jíyà kan fún àwọn èèyàn máa ṣe zina àwọn èèyàn máa mutí àwọn èèyàn máa gba dúkìá àwọn èèyàn lọ́nà àìtọ́ nítorí wọ́n mọ̀ pé kò sí jíyà kankan fún ẹ̀rù sí Allah subhanahu wa ta'ala nínú ẹnu àwọn nǹkan tí máa fa kí ìbàjẹ́ kó tàkà láwùjọ òun náà ni adamul imani bil yawmil akhir àìnígbàgbọ́ sí ọjọ́ ọgbẹ̀dà kìyàmá ọjọ́ gbẹ̀yìn ọjọ́ tí Ọlọ́run bá alékiọlá tí ó sanwó kálùkù lẹ́sàn gbogbo nǹkan tàbá gbáyé sí ìtó kéré ní àbí ìtó tóbi ìtó hàn ní àbí ìtó pamá ìtàṣẹ́ lójú èèyàn àbí ìta sí ń kọ́rọ̀ tààrù pẹ́ nìkankan orí wa tó bá díjọ́ gbídà kíyàmá ọjọ́ kan bẹ ọlọ́wọ́ bá alékiọlá yóò san wá lẹ́san gbogbo àwọn nǹkan tàà bá ṣe tó bá jẹ́ oore ni agbẹ̀san dáadáa tó bá jẹ́ dàkejì ni agbẹ̀san dàkejì tó bá díjọ́ gbídà kíyàmá eléyìí inú àwọn nǹkan tó rìn lẹ ni ẹ̀rìkì ọlọ́wọ́ bá alékiọlá ìfi méjèèjì ṣe débi ara wọn inú alukur'an la tajidu qawman yu'minuna billahi wa bil alkiyama anábi a máa fi tira wọn pẹ̀lú ìnígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala nítorí pé tó bá gbájọ́ ògbídà alkiyama gbọ́ tún láti ní fún ọ kó gba Allah subhanahu wa ta'ala gbọ́ nítorí pé tó bá gbà pé ọjọ́ ẹ̀san ni ta ní ó sì ẹ̀san lọ́jọ́ nígbà tó bá gba Allah subhanahu wa ta'ala gbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni tó bá gba Allah subhanahu wa ta'ala gbọ́ dandan ni kó gba ọjọ́ ògbídà alkiyama gbọ́ nítorí pé nígbà tó ti gbà gbọ́ ẹ̀yìn tó gba Allah subhanahu wa ta'ala gbọ́ ìgbà oníwà sẹ̀sẹ̀ fún ọ tó bá gba ọjọ́ ògbídà alkiyama gbọ́ lọ́lọ́wọ́ bá ní kí ọlá fi pa méjì papọ̀ fún wa anábi sallallahu alaihi wasallam anábi pa méjì papọ̀

sàárè fún gbogbo èèyàn àtàfáà ni àtọmọkéwú ni àtẹni tó sẹ́ra rẹ̀ ń wòlí ni àtẹni tó súfí ni àtẹni tí ò súfí ni wọ́n kálùkù ọlọ́wọ́ bá rikẹ̀ lóbèèrè ìsọkúsọ ọ̀rọ̀ ni káàmà wá sọ pé ah, á ni wàláhì ọ̀rọ̀ burúkú ni ẹ̀yìn tàkàrù sama wá tú yẹ́sọ̀fà sọ́rù ẹ̀yìn sama bẹ́ẹ̀ lè máa mìjìjì nínú àwọn ọ̀rọ̀ sọkúsọ táwọn èèyàn sọ káàkiri láyé kí wọ́n máa sọ tọ́lọ̀ bá rí bọ́rọ̀ rẹ̀ ti jẹ́ gan nínú pẹ̀tẹ̀ ayé ká ma wá sọ pé kọ́dá àwọn sàábí ànẹ́bí àgbọ̀dọ̀ sọ bẹ́ẹ̀ kí ma sọ pé ah, irú Abubakar irú Umar wọ́n ma wá bí pé ma ń rọ bukà èyí gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ láíláí ká tó wá sọ pé àwọn bàbá ẹ̀yìn tó jẹ́ pé àwọn àbátà ń sọ yìí ẹ̀yìn gbogbo bí tí wọ́n ṣe láyé gbogbo àríṣìíríṣìí ibi tí wọ́n kù sí ọlọ́run kálùkù rí ẹ̀yìn káwà torí báyàfẹ́ ta ní sí wọn kálọ́rọ̀ òní bí wọ́n léèrè ọ̀rọ̀ tí ó dá alẹ́lẹ́ yìí wàláyé ọ̀rọ̀ kúkúrú ni ọ̀rọ̀ tó lè gbé jáde kó nínú ẹ̀sìn ọlọ́run ọba àdéjọ́lá ni ẹ̀rù sí Allah subhanahu wa ta'ala inú gbàgbọ́ pẹ̀lú ọjọ́ gbídà lókè àmá òun náà ní ká ní gbàgbọ́ pẹ̀lú pé ayé yóò ṣe ìṣirò yóò wọn iṣẹ́ wa tó bá dijọ́ gbídà kìyàmá inú gbà ọpẹ́ lọ́jọ́ gbídà kìyàmá òun náà nìkan nígbàgbọ́ pẹ̀lú òkè asirat tí ó ń kálukú wa tá a gbàbẹ̀ kọjá ẹ̀yìn tún láti ní ká gbàbẹ̀ kọjá kò sẹ́ni tí ò ní gbàbẹ̀ kọjá òkè yìí ó mú ju ìdà lọ ó sì wẹ́ ju rẹ̀ rí lọ gbogbo àwọn nǹkan wọ̀nyí <clears throat> wa ẹni tó bá jẹ́ ẹni tí òsùnwọ̀n dáadáa rẹ̀ bú rẹ̀ rẹ̀ tó ẹkùn ló dẹ̀wọ̀n yóò wọ́n tó bá jọ ìdàl kìyàmà gbogbo orú eléyìí nínú àwọn ẹntọ́yẹká gba Allah subhanahu wa ta'ala gbọ́ ẹntọ́yẹká gba gbọ́ lórí ẹni tí ó bá ti wá sí gbogbo eléyìí a rí pé ìbàjẹ́ òun náà ni ó máa ṣẹlẹ̀ kò ní sí kankan kò ní sí ẹnìkankan tí ó lè bèèrè kankan lọ́wọ́ ẹnikálùkú wa abi Allah subhanahu wa ta'ala kuma za fi yẹ tẹwa ní lórí lára nabi sallallahu alaihi wasallam aqulu ma tasma'unahu wa astaghfirullaha li wa lakum wa li sa'iril mu'minina min kulli dhanb الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد فيا عباد الله فاعلموا أن الإيمان أن ضعف الإيمان بالله واليوم الآخر من أسباب انتشار الفساد في الأرض ومن أسباب قلة فعل الخير في المجتمعات واعلموا عباد الله أن النبي صلى الله عليه وسلم قد أثبت لنا ذلك في حديثه الصحيح الذي رواه الشيخان من حديث أبي هريرة رضي الله عنه النبي صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت هذا يعني أن من أسباب قول الخير والصمت عن الشر الإيمان بالله صحة الإيمان بالله واليوم الآخر وكذلك قال فمن يؤمن بالله واليوم الآخر فليكرم جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه وعدم الإيمان بالله سبحانه وتعالى من أسباب إيذار الجار وعدم إكرام الضيف ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم على كثير ورزقناهم من الطيبات وفضلناهم على كثير مما خلقنا تفضيلا وقد ثبت عن النبي صلى الله عليه وسلم آه، نفي الإيمان آه، عن الذي لا يأمن جاره لا يأمن جاره بوائقه قال النبي صلى الله عليه وسلم لا والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن قال من يا رسول الله قال الذي لا يأمن جاره بوائقه أدوكم الله سبحانه وتعالى أتريكاتك مواسوا جوا النبي صلى الله عليه وسلم عليكم كي الله سبحانه وتعالى عليكم أري أجنجتاري كي رنكم وابا سابع النبي أيوسي الله سبحانه وتعالى أجي قالوا لإما قالوا لإما لما داجوا ipe ìgbàgbọ́ pẹ̀lú Allah subhanahu wa ta'ala àti ọjọ́ ọgbẹ́dà kìyàmá ó ní ipa tí ma ń kó níbi ká ma tẹ̀lé tọ́lọ́wọ́ bá àlékiọlá ó ní ipa tí ma ń kó níbi ká ma jìnà sí nǹkan tọ́lọ́wọ́ bá àlékiọlá ní ká jìnà sí tí imani méjèèjì yìí tó bá ti di kó lẹ àbí tí ó bá ti gùlẹ̀ sí má rárá nínú ọkàn èèyàn èèyàn máa ṣe nǹkan tó bá wù láwùjọ èèyàn máa wùwà tó bá wù ní tó bá pa wá láṣẹ káṣe inú ẹ̀sìn èèyàn tó bá wù ní ó ṣe ń bẹ́ ìdí ó bá wù kò ní ṣe nítorí wa al-Bukhari àti Muslim tí wọ́n gbà wá nínú hadith ìrìnsọ̀ ìwà àwọn Abu Hurairah radiyallahu anhu ó ní ànábì sallallahu alaihi wasallam sọ pé man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khairan aw liyasmut ó ní ànábì sallallahu alaihi wasallam ànábì ní tó bá gba Allah subhanahu wa ta'ala gbọ́ tó sì gba ọjọ́ gbídá alkiyama gbọ́ falyaqul khairan aw liyasmut ànábì ní kó sọ̀rọ̀ dáadáa jáde lẹ́nu ọ̀rọ̀ rẹ̀ òun náà ni kó máa jáde lẹ́nu ẹ̀ aw liyasmut àbí kó ti dákẹ́ ẹ̀rí pé ànábì sallallahu alaihi wasallam ànábì fi imani tí ọjọ́ ọgbẹ́dàl kìyàmà tí Allah subhanahu wa ta'ala ó fi rọ̀ sára eléyìí nítorí pé ọ̀rọ̀ dáadáa mẹ́ta náà lọ́rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ bú àtọ̀rọ̀ tí ó sóore tí ó tàbùrú bẹ̀ nínú ẹ̀sìn Islam ìtójọ́rọ̀ dáadáa túláàsì ní fún akámansọ́ jáde lẹ́nu ìtójọ́rọ̀ bú túláàsì ní ká jìnà sí èyí tí ó sóore tí ó tàbùrú ń bẹ̀ kádákẹ́ ká gbé jìnà ká jìnà sí òní wọ́n pè ní alágù ká jìnà sí òun náà ló lóore fún wájú nítorí pé kò sáǹfà ní kankan bẹ̀ tó látara dé lẹ́yìn anábì wá ní subhanahu wa ta'ala nǹkan tí ṣe ìgbàgbọ́ rẹ̀ tí ọjọ́ ìgbìdà kìyàmá ẹni tí ń ṣe pé jáde lẹ́nu ẹni tí ń pọ̀pọ̀ ẹni tí ń kọrin ẹni tí ń bèébú ẹni tí ń sọ̀rọ̀ tí ó kàn ẹni tí ń sòfófó gbogbo àwọn ọ̀rọ̀ tí ẹ máa fẹnu sọ jáde lẹ́nu láwọn nǹkan tí ó dá ẹni gbogbo ẹni tí a bá ti kámọ́rú eléyìí kálọ̀ lè mọ̀ pé nǹkan kan ló ṣe ìmánì rẹ̀ billahi wal yawmil akhir tí Allah subhanahu wa ta'ala àti ọjọ́ ìgbìdà kìyàmá ìbá ti pé ìmánì ń bá lálàáfíà dáadáa ni àbí ìmánì ń bá lágbára dáadáa ni irú ẹni báwọn ẹ̀rọ bá ọ̀rọ̀ tí mo sọ yìí tó bá díjọ gbé dálkì yàmá wọ́n bí mi ń pa rẹ̀ ẹjẹ̀ ń dákẹ́ àbáni wọn mú bẹ́ẹ̀ rí bẹ̀ tí ń sọ tí ó wà kó wàhálà bá mi tó bá díjọ gbé dálkì yàmá anábi sallallahu alaihi wasallam anábi tó anábi tẹ̀síwájú anábi ni man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim jarahu anábi sallallahu alaihi wasallam anábi ni kó kó máa pán aládùúgbò rẹ̀ lé ẹ̀kìnì tàní wọ́n pè ní jáàrù òun náà ni ẹni tí ẹ bá jọ fi ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ anábì ní kápánlé káwàjọ fẹ̀ gẹ́kẹ̀gbẹ́ yìí ìpìlẹ̀ ní pé kí lè wájọ ti àwa àwọn onímọ̀ sọ pé alìjáàrù tánàbí sallallahu alaihi wasallam sọ anábì sọ ní mútúlákù ní kò sọ pé jáàrù fi bẹ́ẹ̀ ọ̀dẹ̀kúrù jáàrù fi súk ó lè jẹ́ pé ẹjọ́ pa sọ́ọ̀bù ni ó lè jẹ́ pé ẹjọ́ ń lo ọ́fíìsì kan ni ẹjọ́ ń sọ mí kankan ni ẹjọ́ ń ṣiṣẹ́ kan bí kankan ni anábi sallallahu alaihi wasallam ni ẹni tó bá nígbàgbọ́ tí Allah subhanahu wa ta'ala tọjọ́ ògbìdà alkiyama wal yukrim jarahu anábi ní kó pàálé ẹ àwọn onímọ̀ wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó tóbi ni anábi sallallahu alaihi wasallam anábi ọ̀sọ̀ pé fal yu'tihi malan anábi ò ní kó fún lówó nítorí pé nǹkan tá ń pè ní al-ikram káàsà àpẹẹlẹ fún èèyàn ó kó nǹkan tó pọ̀ sínú ẹlòmí ń bẹ àpẹẹlẹ tó bùkátà sí ẹ̀yìn gbẹ́gbà tí ò sí lé ẹ̀yìn òjò fẹ́ rọ̀ wá bá kásọ̀ rẹ̀ inú kó ṣe kíni ó ṣe dáadáa sára lè rẹ̀ ni àpọ́nlé eríṣìíríṣìí ni ọ̀nà ní ma wá kìí pé dandan ni kó jí owó ọdá àpọ́nlé tẹ́lò ní a ẹmọ a ẹ̀tìdé ó mọ̀ pẹ́yìn lónìí ní aládùúgbò tí ìyànjọ ń gbé eléyìí nínú àwọn ni inú àwọn ẹwà ìsìláàmù tó jẹ́ pé àfẹ́ ilé rí níbò míì àmọ́nà àdáwòta ń kà láwùjọ wa irú amúrú tí ń sẹ́rí padà sínú ìsìláàmù ẹ̀yìn me and my wife me and my family òun náà ló ń kálùkù wá ń gbé nìsí wọ́n máa bèèrè pé ta ní ń gbé bẹ̀ wọ́n yóò ní àmìtì ah, àti ra oníṣẹ́ tó sùn kan wọ́n ti jọ ń gbé aládùúgbò ni wọ́n ẹ̀yìn kọ́dà yìí bẹnu hadith anabi sallallahu alaihi wasallam ipe tó jẹ́ aládùúgbò rẹ̀ ẹ̀yìn ilé ogójì ilé ẹ̀yìn láta gangan tẹjọ múlé tira yín bó ló tẹ́ ń ṣe pẹ̀lú rú ẹni bẹ́ẹ̀ inú àpẹẹrẹ pé ìmáni lẹ pẹ̀lú Allah subhanahu wa ta'ala àdíjọ́ ògbìdà kíyàmá òun náà ní kíyàn máa sàpẹ́lé wọn òun náà ní kíyàn máa kó nira bá wọn fọ́dà àrínú àdídà anábi sallallahu alaihi wasallam anábi búra anábi ní wallahi anábi sọ̀rọ̀ fún wa tí ó bá búra túláàsì ní kágbàgbọ́ anábi tí wọ́n búra lẹ́ẹ̀mẹ́ta fún wa anábi nílá yúmin anábi nílò ẹni bẹ́ẹ̀ kò nígbàgbọ́ àwọn tàbí wà bèèrè lọ anábi sallallahu alaihi wasallam pé ta lé ń tọ̀hún wa ikọ̀hu ẹni tó jẹ́ pé aráalé rẹ̀ aládùúgbò rẹ̀ kò fọkàn balẹ̀ lérí aburú ọwọ́ rẹ̀ ọ̀nà tí yẹn ń gba àfi saburú faralé faládùúgbò yàn ọ̀nà tó pọ̀ lérí ni ẹlòmí òfin ẹlòmí ní mọ́tò aráalé rò ní mọ́tò yóò sì bí máa ṣe yóò máa fi kó ò tán rédíò nígbàtà aráalé rẹ̀ ti ń sùn lọ́wọ́ lọ́wọ́ lóru ẹlòmí ń gbélé orí òkè aládùúgbò rẹ̀ ń gbé sálẹ̀ ọmọ wá bẹ́ gíjàgíjà lágo mọ́kànlá lágo méjìlá abẹ́wà sánkìní kan wá núlé gbìgbìgbì wọn ní rónú sùn wọn mọ̀ wọ́n pé ah tọ́ bí o bá kú dípẹ́ ago méjìlá àkú ní rónú sùn àti gbogbo àwọn ọ̀nà eríṣiríṣi àbí aládùúgbò rẹ̀ ìwọ wá ń tọ̀ sí déètì wíńdò rẹ̀ àbó ń dalẹ̀ síbi ẹ̀gbẹ́ wíńdò rẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí wàláhì nǹkan tó burú jáì ni tó jẹ́ pé àkàákún láwùjọ wa tí ń sì ń túmọ̀ pé imani imani lẹ imani ti ọjọ́ gbé ìdàkẹ́ àmà lẹ imani ti Allah subhanahu wa ta'ala lẹ nítorí pé tó wáyé pé ìmáni bá lágbára ní ẹ̀rù ọmọ bá ọ́ ìgbé àbúrútí ń ṣe fáládúgbò mi ẹ̀yìn ọlọ́ọ̀bá alìkẹ́ lálẹ́ fi àjẹ́ mi lórí ẹ àbúrútí ń ṣe fáládúgbò mi ọlọ́ọ̀bá alìkẹ́ ló bí mi lórí ẹ nítorí pé ìmáni lẹ́ni tí ìmáni bá dúró dáadáa a máa ń ṣe dáadáa pẹ̀lú aládùúgbò wa tí ó bá wá rìn lórí ìlànà tí Ànábì sallallahu alaihi wasallam là kalẹ̀ fún wa yìí ibi ká máa ń ṣe dáadáa pẹ̀lú aládùúgbò wa ẹ̀rí wípé gbogbo ìfọ̀kànbalẹ̀ táà ń wá káàkiri táàbí lọ lè wá security táàbí lọ lè gba ọlọ́dẹ táàbí lọ lè wá bulletproof ọkọ̀ bulletproof tán bá yìnbọn oríṣiríṣi security jáde wàláyà nínú bukata security nítorí pé aládùúgbò rẹ aládùúgbò rẹ tó ń ṣe dáadáa pẹ̀lú ẹ̀ o ní ọmọ jẹ́ security fún ọ nítorí pé ó mọ̀ pé tàbúrú bá sí ọ dáadáa tó ń ṣe fóhun dáadáa wọ́n dùn ẹlòmí ń bẹ aládùúgbò rẹ̀ náà ni ó pláni àbúrú fún ìgbà agbọ́kúlágbáyá nǹkan báyìí ṣẹlẹ̀ sí àdúpẹ́ fọ́lọ́run a ti ẹ̀wà ní fọ́kàbalẹ̀ díẹ̀ ládùúgbò kòrò àwọn nǹkan báyìí nǹkan tí ń fa wàhálà fún wa ní àfáà kan sọ ó ní ahsin ila nasi tasta'bid tẹ̀sàbíl kùlùbáhùnmú ó mú ọkàn wọn lẹ́rú ọkàn wọn wà ní gíní yóò wà lọ́wọ́ rẹ̀ báyìí in tó bá ti fẹ́ òní wọ́n máa ṣe in tó bá ti fẹ́ wọ́n máa jìnà sí wàtàwàlà màsá àbàdálì ìsànú ìsànà ó ti pẹ́ tó jẹ́ pé dáadáa tẹ́yẹ̀ bá ń ṣe dáadáa síyàn in ma mú yàn lẹ́rú fún yàn ni ẹta bá ń ṣe dáadáa fún ẹmọ òfin tí wọ́n bá bara rẹ̀ báyìí in tí wọ́n pọ̀ lé eléyìí ẹ̀rí sí Allah subhanahu wa ta'ala ẹ jẹ́ ká mọ̀ yí pé ìgbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala nínú àpẹẹrẹ rẹ̀ káwa náà ṣẹ́kẹ̀ ara wò àwọn tá à ń bá gbé ládùúgbò ó rẹ́ ti lé ni ó jọ màálù rẹ ni àbíkò jọ màálù rẹ bọ́dà ó jẹ́ kèfèrí ẹ ó jẹ́ kèfèrí ni ó jẹ́ kírísítẹ́nì ni gbogbo àwọn báyìí náà wọ́n ní ẹ̀tọ́ káṣe dáadáa sí wọn òòrẹ́ torí pé ó jẹ́ kèfèrí ó a sì máa fara ní ní àníjó sùn nítorí pé ó a sì máa da ìyọ̀jú ojú ọ̀nà rẹ̀ ni àníjó gbádùn gbogbo àwọn nǹkan báyìí kò bá ìlànà anábì sallallahu alaihi wasallam ànábì ní fàlìyókèrè mọ̀dọ́ ìfà ẹ̀yẹn tó bá nígbàgbọ́ sí Allah subhanahu wa ta'ala tó gbọ́jọ́ gbídà kìyàmà gbọ́ fàlìyókèrè mọ̀dọ́ ìfà ànábì ní kó pán àlejò rẹ̀ lé fàlìyókèrè mọ̀dọ́ ìfà àtọ́ àlejò tó bá báyàn ẹ̀yẹn tún láti ní ká pán lé inú àwẹ́lẹ́ iná inú àwọn nǹkan tí máa ṣe kí ni inú àwọn nǹkan tó ti fẹ́kù láwùjọ tá fẹ́kù láwùjọ wa ni kọ́dà níbi tí àwùjọ bá ti dá wọn a máa ní ilé àlejò wọn a máa ibi tí ó dé sí ni anábi sallallahu alaihi wasallam ó ilẹ̀ nínú hadithi rẹ̀ anábi ni àtìyáfàtù sàlázà anábi ni ká gbani lálejò anábi ni ọjọ́ mẹ́ta ni a gbà lálejò tó jẹ́ pé irú oúnjẹ táwa ń jẹ yóò yàtọ̀ sí dáàmà fún jẹ anábi ni ọjọ́ mẹ́ta ni ó dé lónìí ẹkùn tí fún ẹdí ẹyin fún ó gbogbo orú eléyìí nínú àwọn nǹkan tánàbí sallallahu alaihi wasallam tánàbí ilá kalẹ̀ fún wa ni ṣe ẹni tálejò bá tó ti jẹ́ kó ti fajúrò ẹni tálejò bá tálejò gan ti rí pé ah, inú eléyìí ti bàjẹ́ kò ti ẹ̀fẹ́ kó sùn lọ́dọ̀ ẹni tálejò bá ti ti ń dì fún fún káàkiri kérú eléyìí làlejò tún wá máa retí pé bẹ́ẹ̀ wà sí dáadáa kan fóhun tó jù bá wọn lọ so látara di eléyìí bá ti rí gbogbo àwọn nǹkan tàà sọ yìí kò sí bá ti fẹ́ ṣe ìbàjẹ́ ó ma fán káàkiri láwùjọ wa ni ifal wala haraj máa ṣe kò sẹ́ni tí ó bí ọ́ òun náà ni ó pọ̀jù láwùjọ wa torí pé gbogbo ẹ̀mí tó bá ti máa pé kò sẹ́ni tí ó bí mi ẹ́ yóò máa ṣe nǹkan tó bá wù ní àmọ́ gbogbo ẹ̀mí tó bá ti rí gbáà ah, Allah subhanahu wa ta'ala rí mi ó sì ní kápá láti san mí lẹ́san yóò lè máa ṣe tọ́lọ̀ ọba àríkẹ́ọ́lá tó yẹ kó ṣe yóò sì máa jìnà sí tọ́lọ̀ ọba àríkẹ́ọ́lá tó ní kó jìnà sí àbí Allah subhanahu wa ta'ala fi ẹsẹ̀ wá nílẹ̀ lórí ìlànà Nabi sallallahu alaihi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 اللهم ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد اللهم أحسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا ومن عذاب الآخرة اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا إلى صلاتك والله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة